إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أجي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أذكروا الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم ان شاء الله عاصمة كسوال الأولين إذا تقوى لجن متن الرسالة في الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله وني ولا بأس بالسبت بالخيل وبالإبل وبالسهام lẹ́rọ́mì kò sí nǹkan tó burú níbi kí a ṣe competition àbí contest pẹ̀lú ẹṣin bákaná wọ̀bí èdè pẹ̀lú rankumi wọ̀bí tihán bí rọ́mì bákaná ìmọ̀ ká ọfà kò sí nǹkan tí ó burú bí ká ṣe competition ká ṣe contact pẹ̀lú eléyìí وإن أخرج شيئا ṣùgbọ́n tí àwọn tí wọ́n bá fẹ́ ṣe competition àwọn fẹ́ ṣe contest láàrin ara wọn tí ìkíní kejì wọn tó máa fi lè gbé nǹkan kan kalẹ̀ ja'ala baynahuma muhallilan ya'khudhu dhalika al-muhallil in nítorí bá fi lè mú àwọn méjèèjì gbé nǹkan kalẹ̀ nípa ẹni tí ó bá fi lè beat the other person tó bá la ẹnì kejì òun ni ó gba ẹ̀bùn yìí àbí òun ni ó gba ẹni tí àwọn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀tì àfáà ní òtọ́ àfikán fi alimuhalli ẹnìkan fúnra wọn tí ó jẹ kó lè tọ́ ẹni yẹn ni ìyá àkóso zálìkà alimuhalli ẹ̀ ń sábà pàhùwà alimuhalli yẹn òun ò ní gbé nǹkan kalẹ̀ máa méjì gbé nǹkan kalẹ̀ àwọn ò ní gbé nǹkan kalẹ̀ ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pòun ni ó gba wájú òun ni ó gba tí àwọn méjèèjì gbé kalẹ̀ ṣùgbọ́n òun ò gbé nǹkan kan kalẹ̀ wọ́n yín sábà kọ rẹ́yìnwó lámúyẹ́kùn àlejò ṣẹ́yìn tí ó bá ṣe pé ìkànnú àwọn méjèèjì tán gbé nǹkan kalẹ̀ ọ̀hun ló gbáwájú ọ̀hun tóun ò gbáwájú yẹn tí ó dẹ̀ gbé nǹkan kan kalẹ̀ wọn ní ní kó gbé nǹkan kalẹ̀ nígbà tí ó ti gbáwájú yẹn so ẹni tí òun gbáwájú tó dẹ̀ gbé nǹkan kalẹ̀ òun ni ó kó ohun tí òun àti ẹni àkọ́kọ́ tí òun náà gbé nǹkan kalẹ̀ òun ni ó kó ohun tí àwọn méjì jọ gbé kalẹ̀ lápèjúwe wọ́n jọ gbé fifty fifty thousand kalẹ̀ àfáà ní ntí ó fi lè jẹ́ kí ìkan náà méjì kó hundred thousand tó bá ṣe pé òun ló gbáwájú òun ni kí wọ́n ní alimuhallim èèyàn kan tó máa jọ́ìnì wọn tí wọ́n fi pé mẹ́ta tí wọ́n ń contest ṣùgbọ́n òun ó kàn bá wọn participate in the contest yẹn ni òun ò ní gbówó kalẹ̀ báwọn méjì ṣe gbówó kalẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé òun ni ó gbáwájú yóò kó hundred thousand tí àwọn méjì jọ kó kalẹ̀ yẹn fifty fifty tán yọ kó kalẹ̀ tó dé hundred thousand òun ó kó ṣùgbọ́n tó bá ṣe ń gbé ìkan náà méjì tí wọ́n gbé owó kalẹ̀ ló gbáwájú ẹni tó ń wò gbówó kalẹ̀ yìí ò gbáwájú àfáà ní wọn ní ní kóun náà mú nǹkan wá torí pé n tó fi wọlé òun ni láti jẹ́ muhallil láti jẹ́ ni tí ó legalize nǹkan yẹn so tí kò bá gbé fọ́ọ̀tì ní ó túmọ̀ sí pé kò sí nǹkan kan fún náà nìyẹn bẹ́ẹ̀ ni kò hàn ní gbàǹkankan lọ́wọ́ rẹ̀ so ìtàkùnṣẹ́ láti sọ fún wa ò ní pé tó lè justify tí èèyàn méjì tán bá gbé owó kalẹ̀ kíkan nu wọn kó ní tí àwọn méjì jọ gbé kalẹ̀ tí òfin ní jẹ́ tẹ́tẹ́ òun ni kí wọ́n rí ẹnì kẹta tó bá ṣe pé àwọn méjì ni wọ́n tó bá ṣe pé àwọn mẹ́ta ni wọ́n kán rẹ́nì kẹrin tó wá ṣe pé àwọn mẹ́rin ni wọ́n kán rí ẹni karùn-ún tó ṣe yí pé òun ò ní gbówó kalẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ló gbé fọ́ọ̀sì yóò kówó tí ò bá wá gbé fọ́ọ̀sì wọn ní kó mú kankan wá ìyẹn ni èyí tó lè jọ ti pa iye tí ìkanú àwọn tó kówó kalẹ̀ tó bá ṣe pé òun ló gbé fọ́ọ̀sì òun ló lè jọ ti pa ìgbé tí ó kó gbogbo owó nì wọ́n ní hadha qawlu ibn al-mutayyib eléyìí ni ọ̀rọ̀ tí التابعي الجليل سعيد بن المسيب إليه من كثير وصى إليه من كثير سعيد ابن المسيب eléyìí ni nǹkan tí wọ́n sọ náà ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tí a lè sọ pó ní ẹ̀rí hadithi tó wá lórí ẹ̀ hadithi tí ó lálàáfíà ni hadithi tó lálàáfíà òun ni pé anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam ó ní látọ́bọ́kọ̀ ìlà fi kúfin àwọnàtìlín àwọ̀hàfírí anábi sallallahu alaihi wasallam ó ní ẹ gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀tì lẹ́ kẹ́ẹ̀lẹ́ fẹ́ gbé nǹkan tí yẹn kó jẹ tẹ́wàjọ bẹ́ẹ̀tì látọ́bọ́kọ̀ ẹ gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀là àfikún fèdì àfi kó ṣe yí pé ètò ní í ṣe pẹ̀lú rànkúmí àwọnàtìlín àbí ọkọ̀ àwòháfìrì àbí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹṣin nítorí ní ṣe pẹ̀lú ọkọ̀ àbí ọfà àwọn nǹkan tí a ní sọ lásán dárúkọ yìí àwọn nǹkan tí ní wọ́n máa fi jagun ni so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wà ìdúláhùn mọ́tàtàtù min kúnwàtín wa min ribati khayr turhibuna bi aduwallahi wa aduwakum ọlọ́run ọba ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà palẹ́sẹ̀ kalẹ̀ fún ìtẹ́ bá ní lágbára min quwwatin nínú agbára nínú hadithi kan anábi sallallahu alaihi wasallam ó ní àlà فإن القوة الرمي النبي صلى الله عليه وسلم ó ní kúwà tọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ òun náà ni láti lè ṣúùtù láti lè ṣe ní àsìkò ọgbà yẹn àwọn èèyàn wọ́n á ju ọkọ̀ wọ́n á ta ọfà lóde òní àwọn oríṣiríṣi àwọn nǹkan ló bẹ tó jẹ́ weapons wọ́n ń fáyà wọ́n fi jà lónìí so uh, anabuwa muhammad sallallahu alaihi wasallam sọlọ́wọ́n bá pa á láṣẹ ipe wàá ìjùlá ọmọ tàtà àti kúwọ́sìn wàmí rìbá tìlgẹ́rì bákan náà àwọn ẹṣin tó ṣe yí pé ẹ ti gbé kalẹ̀ fún nǹkan ẹja tòrìbù nàbí àdùwọ̀lá tó ṣe pé tí ẹ bá ní àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba ẹ lè máa fi kó ìbẹ̀rù sínú ọkàn wọn wọn àdúwọ̀kò àwọn tán jẹ́ ọ̀tá yín àtẹ́yìn mùsùlùmí wọ́n àfàrí nàbí lónìí àtàwọn míì tó ṣe wípé wọ́n yàtọ̀ sí wọn láàtà àlàmúnáhù tó ṣe yí pé kí ni ẹ̀ẹ̀mọ̀ wọ́n aláhù àlàmúhù ọlọ́run ọba ló ṣe kí ni òun ló mọ̀ wọ́n eléyìí ni èyí ṣe wọn a máa pè ní títẹ̀rẹ̀ nínú international studies àbínú strategic studies wọ́n a máa pè ní deterrent oníkéyàn ní nǹkan tí ẹ lè fi kó ìbẹ̀rù sínú ọkàn ọ̀tá yín tí ó fi máa bẹ̀rù yín tí ó fi nílé àtàkì yín torí kó mú pé tóun bá àtàkì yín ẹ̀yin náà máa lọ́ńṣì counter attack in tí òun ní ẹ̀yin náà nírú rẹ̀ in tó ní ẹ̀yin náà nírú rẹ̀ so ẹ̀ àwọn ìlú tí wọ́n jẹ́ superpower wọ́n fẹ́ káwọn ìlú míì tí wọ́n dìvẹ́lọ́pù nuclear weapons torí pé ọmọ ti dìvẹ́lọ́pù ẹ̀ àwọn ti jọ wà ní lẹ́bù kan náà àwọn ma jọ ara wọn kò sí nǹkan kan tí àwọn lè fi dẹ́rù bà wọ́n mọ́ so táwọn bá wo pé nǹkan báyìí àwọn náà wo pé kí ni àwọn náà ní so kálukú wọn máa fi sábà ara wọn wọn nílé fi àtáàkì ara wọn tó ẹ̀ la fi rí àwọn ìlú ní táwọn náà ń salápá tètè láti fẹ́ acquire nuclear weapon ṣùgbọ́n àwọn tó ti ní wọ́n ń kílèmù wípé táwọn èèyàn bá ní àwọn tẹ́rẹ tí ní wọ́n máa ṣe é lò torí ẹ̀ ni wọ́n fi gbé ìtànpè ní non proliferation treaty náà fi gbé kalẹ̀ bí à ń kẹ́bi létẹ̀ títì láti sọ wípé anybody ò gbọ́dọ̀ proliferate tó ní ṣe pẹ̀lú àwọn weapons of eh, mass destruction náà. tẹ́lifọ̀n náà mọ̀ wípé ẹni ìlú tó bá ti ní ó ti di ìlú tó ń rò ní bẹ́ẹ̀rù àwọn ọmọ àwọn jọ máa tábà ara wọn ni sọtáwọn bá wọ́pọ̀ àwọn fẹ́ ṣe nǹkan fún ó léwu pé wọ́n ju kìíní lẹ̀ kí gbogbo ayé rẹ̀ parẹ́ sókèlà fẹ́ ló ń gbélé ọlọ́wọ́n bá subhanahu ni wa'iddu lahum mastata'tum min quwwatin وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم لهم fi eléyìí bá àwọn sàábé àwọn mùsùlùmí ọlọ́run fi bá wọn sọ̀rọ̀ in addition sí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmánì tí wọ́n gbọ́dọ̀ ní wọ́n tún gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò pèpè ara wọn mílíkìlì kalẹ̀ so anábì sọ́lọ́lọ́ àtàlámú wa ń sọ wípé kálà ń kọ́ńtẹ́ẹ̀tì láàrin ara wa tí ò bá ń ṣe nǹkan tí owó wà ń bẹ́ ipe yẹn gbé bẹ́ẹ̀tì kalẹ̀ à ń contest à ń ṣe competition eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ ṣùgbọ́n tó bá ti di pé à ń gbówó kalẹ̀ eléyìí ni tí al-imam Sa'id ibn al-Musayyib alayhi rahmatullah òun làwọn ń sọ wípé tó wá ti di pé à ń gbówó kalẹ̀ a ní láti padà síbi ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ òní pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ayọ́ lẹ́dínà amanu innama al-khamru wal-maisiru والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فألا تنتهون ọlọ́run ọba sọ ní ọ̀rọ̀ èyí ọlọ́run ọba ni mo fi ẹ̀yin olùgbàgbọ́ ọtí mímu bákan náà wà mẹ́sìr àti mẹ́sìr kí là ń pè ní mẹ́sìr òun náà ni tí a fẹ́ tú ní tẹ́tẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí alùmọ́mù malik alayhi rahmatullah báwọn ṣe sọ wọ́n ní almaisir ó ju kálà ń kọmpíìtì pẹ̀lú yàn tá a sọ pé àwa gbowó kalẹ̀ ẹni tí ó bá fi lè wà lábà tó wá ṣe kóhun ló bí ti the other person ló borí tí ó wà kó owó yẹn ní tí wọ́n máa ń pè ní kìmáàrù ní èdè lárúbáwá so wọ́n ní mẹ́yìn síìrù jù bẹ́ẹ̀ lọ wípé mẹ́yìn síìrù ó tún lè kó sínú náà ní gbogbo nǹkan tí ó bá máa kọ díyàn níbi tọ́lọ́run tó lè tún líìdì sí à ń bára ẹni jà láwọn kẹtàbálà ń ṣe ní eré tó ṣe pé yóò bí ìyùsùwa láàrin àbí yóò kọjú wá ń bí tọ́lọ́run táà ní ráyè ṣe tọ́lọ́run ọba méjìlú náà nìyẹn sotori náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní innama al-khamru wal-maysiru bákan náà àwọn òòṣà táwọn èèyàn ń bọ wal-azlam àti ọ̀kọ̀ tán máa fi káàkì ké bóyá láti lè fi wò pé ṣe tí mo fẹ́ ṣe iṣẹ́ ó dáa bí ò ní dá òwe tuntun ẹ̀gbin ni. من عمل الشيطان بشيشه فاجتنبوا أجنتي لعلكم تفلحون كيبا تنجير إنما يريد الشيطان أن يكع بينكم العداوة والبغضاء في الخمر والميسر شيطان أوفى بين جفا كان لطارين نبيوتي منه إيه بارعين جاتبازين موتي والميسر tẹ́ ẹ bá ń ṣe méjìlú náà ẹ máa bára ń jà ẹ so dakum an wọ́yá sọ dákùn àǹdíkiri láàyè wàá ní sọ́lá ó dẹ̀ fẹ́ gun yín kúrò níbi ìrántí ọlọ́run ọba ó fẹ́ gun yín kúrò níbi irun fahal muntahu afira ẹ̀jáwọ́ ń bẹ́ ẹ ẹ má ta méjìrù mọ́ ẹ má ta tẹ́tẹ́ mọ́ so alimam Said Musayyib alayhi rahmatullah wọ́n ní kí èèyàn kan bá gbé ẹṣin kalẹ̀ èèyàn kan náà gbẹ́ṣin kalẹ̀ àbí rànkúnmí àbí rànkúnmí àbí ọ̀fà náà láwọn máa ta àwọn aláwọn fẹ́ ṣe competition àwọn fẹ́ ṣe contest láàrin ara wọn wọ́n ní kò gbọ́dọ̀ sí. Si ìtànpé ní bẹ́ẹ̀tì ńlẹ̀ wọn gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀tì kalẹ̀ kélé yìí ní òkè fifty thousand ní 50,000. thousand lélé iná gbé kalẹ̀ ẹni tó bá fi lè fit the other one yóò gba 100,000. thousand yẹn wọ́n ti gbé bẹ́ẹ̀tì kalẹ̀ yẹn so wọ́n ní tẹ́tẹ́ tọ́lọ̀ ní kí a mọ̀ ta òun ni wọ́n ti fẹ́ mọ̀ ta yẹn pẹ̀lú ìtọ́gbékalẹ̀ yẹn wọ́n wá nítorí náà kí nǹkan ẹ lè jẹ́ nǹkan tí ó wà pàmísíbù kí almuhallil wà òun lẹni tóun náà jọ ẹni wọn with the same quality In tí wọ́n jọ fẹ́ fi gbága figagbága tó wá ṣe pẹ́ ṣin ẹṣin tiẹ̀ náà àjẹṣin tí òun náà lè parí dáadáa kò ń ṣe pé yóò lọ jẹ́sìn tí ò lè parẹ́ so kó mọ́ yẹ pé yóò kàn gẹ́gẹ́ bí kíni bí camouflage so tún àdàbẹ̀ ni pé àwọn méjì yẹn náà ni wọ́n ṣì ń jọ ń ṣe competition láàrin wọn ẹni tí ò ń gbẹ́ṣi wá àbíràn fún mi àbẹ́ni tí ò mọ̀ fàáta tí ò mọ̀ kọ́ jù òun ló wá jọ ẹni wọn so bí ìgbà tó ṣe fún àwọn méjì yẹn nìkan ló kù so wọ́n ní almuhallil ó gbọ́dọ̀ mọ́ ọbẹ̀ òun wà ní gbé ó kalẹ̀ ṣùgbọ́n tí ó bá gbèjẹ́ pé òun ló borí yóò kó 100,000 táwọn méjì yẹn kó kalẹ̀ tí ó máa ń ṣùgbọ́n ló borí wọn ní ní kó mówó kankan wá wọn ní ní kí ó mówó kankan wá eléyìí ni tí àwọn ń sọ ah, hadithi tí ó lè fẹ́ báàkì ọ̀rọ̀ tán sọ yìí hadithi yóò lálàáfíà hadithi tó ní fani al-muhalli so eléyìí ló fà tó fi jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì àwọn gbà wípé kò sí nǹkan tó àdíká sọ pé àwọn àfáà kan ní àwọn afẹ́ẹ̀sì àwọn gbà wípé kò sí ẹ̀rí fún nǹkan yẹn so wọ́n ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní la sabaqa illa fi khuffin aw nasin aw hafin ẹ má gbé bẹ́ẹ̀tì kalẹ̀ àyàfi tó bá ṣe wípé ní ṣe pẹ̀lú ràǹkúmítẹ́ fi ń ṣe eré láàrin ara yín àbí ẹṣin àbí ọkọ̀ àbí ah, ọfà uh, so ìyẹn nìkan lẹ́lẹ̀ gbé bẹ́ẹ̀tì kalẹ̀ so tó túmọ̀ sí pé àwọn afáàtà ń sọ àwọn tíìtì ẹ̀ gẹ́gẹ́ bí exception from the general prohibition ni pé tẹ́tẹ́ ò dá so ètò wa ní í ṣe pẹ̀lú nǹkan ogun ìpéyàn tírénì nípa tó ní í ṣe pẹ̀lú ogun àtàjùlọ àwọn nǹkan mẹ́ta tá yìí àbáwọn nǹkan tó bá lè dúró ní ipò wọn lásìkò tá yìí téèyàn méjì tábàlànà fẹ́ kọ́ńpìtì nípa rẹ̀ so eléyìí yóò máa jẹ́ nǹkan tí ó wà permissible ní abẹ́ exception from the general rule tó ń sọ pé ká má ta tẹ́tẹ́ tó sọ pé kí ni ká má ta tẹ́tẹ́ so eléyìí òun ni ìtumọ̀ hadith yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí tẹ́lifù sáyẹ̀wò ṣe ń sọ àwọn ní muhallil gbọ́dọ̀ tún wà so that kò fi ní jọ tẹ́tẹ́ nì kò fi ní tẹ́tẹ́ kò ń ṣe wípé exception from the general prohibition ń ṣe exception àwọn ní rárá muhallil gbọ́dọ̀ wà ṣùgbọ́n tó tẹ́wọ̀n ní pé àdíìsì tó sọ pé kí awa muhallin yẹn àdíìsì yẹn kò lálàáfíà then àwọn sahaba ìdíwánu láàrin wọn ọpẹ́ẹ̀tì pẹ̀lú nǹkan yẹn àwọn náà rí gẹ́gẹ́ bí exception so kí láń fẹ́ láti sọ àwọn kan tó ní ṣe pẹ̀lú ogun bí ẹ̀ǹkúmí um, ẹṣin àwọn ẹni tí wọ́n ń ta lásìkò gbọ̀nyàn àti lásìkò sìn táwọn èèyàn bá gbé bẹ́ẹ̀tì kalẹ̀ lórí ẹ̀ tó ṣe pa àárín èèyàn méjì náà ló wà ààyò kúrò nu tẹ́tẹ́ tí wọ́n ṣe léwọ̀ pẹ̀lú ìwà pàmísíwò pẹ̀lú ìlú tí ó correct sheikh zayman tèmi àlè rahmatullah àwọn ní tó bá ṣe pé ó bá tún ní ṣe pẹ̀lú ìmẹ̀sìn àwọn èèyàn kọmpíìtì láàrin ara wọn nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ìmẹ̀ wọ́n ní eléyìí náà alè sí abẹ́ jihadi báwọn àfáà kan sọ wípé zaka tọ́lọ́wọ́ bá sọ wípé wàfíì sẹ̀bí nílá alè fira nǹkan ogun adẹ̀lé fún àwọn tí wọ́n jẹ́ jagunjagun ẹ̀sìn táwọn àfẹ́sìn kan sọ wípé àwọn tán jẹ́ talabatul ilmi shar'i àwọn tán jẹ́ student of knowledge tán jẹ́ student of knowledge ẹ̀sìn Islam a lè ṣe gíní a lè fún àwọn náà ń bẹ nínú zaka torí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa jahidu bihi jihadan kabira ọlọ́run ní al-Qur'an yìí fi ṣe jihadi against àwọn ọ̀tẹ́ẹ̀tì tó túmọ̀ sí pé ìmẹ̀sìn ẹni tó bá ń kọ́ ẹnìyẹn wọ́n lè kún nínú zaka wọ́n sì lè fún àwọn tí wọ́n ń jagun pẹ̀lú nǹkan ìjà wọn ń jagun tó jọ ọ̀nà ẹ̀sìn tẹ́lẹ̀ fún wọn níbi zaka tẹ́lẹ̀ fún wọn ní owó láti lè fi maintain ara wọn bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ìmọ̀ ẹ̀sìn òun ló ń kọ́ àwọn èèyàn so the same thing wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún àwọn náà so kí la fẹ́ ló ń yìí onígbé ṣékù ti ní alẹ́ rahmatullah wọ́n sọ wípé ọ̀rọ̀ jihad ẹjọba akọ́ṣàn ọmọ ìrìn so uh, ipe nǹkan tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn eléyìí náà wọ́n lè ṣe competition be tí wọ́n lè ṣe kìíní tí wọ́n gba ẹni tí a mọ̀ kí a bẹ́ẹ̀tì lórí rẹ̀ so wallahu alam ọ̀rọ̀ wọn yìí náà ní oníwéjì so ó di nǹkan méjì àkọ́kọ́ òun ni pé wọ́n lè gbé bẹ́ẹ̀tì kalẹ̀ lórí nǹkan tó bá ní ṣe pẹ̀lú nǹkan ọjà bóyá shooting ni boya bí eshi, rankumi gẹ́gẹ́ bí hadith ni ṣe So, contrary sí oro al-muhallil tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n ń stipulate based lórí nǹkan al-imam sa'id musayyibu tí wọ́n sọ so àní tó tẹ̀wọ̀n kò ní pé hadithi yẹn lásábàkọ́ ìlà ìhó fínáwó náà sì là ó hafir so exception ni from the general prohibition ni pé àgbọ̀dọ̀ tàtẹ́tẹ́ so eléyìí ni so correct náà àwọn nǹkan tí ó kì í ṣe nǹkan ẹ̀sìn ṣé a lè compete ń <coughs> bẹ́ẹ̀ ni a lè kọ́mpìtì ń bẹ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ gbowó kalẹ̀ lórí yẹn a gbọ́dọ̀ gbowó kalẹ̀ lórí ẹ̀ tí ó bá ti fi ń ṣe pé nǹkan yẹn wà fún ẹ̀sìn a lè gbowó kalẹ̀ lórí pan kọ́mpìtì ń bẹ́ èèyàn méjì ní tí wọ́n jọ tako ara wọn nípa ọ̀rọ̀ pé mo mọ máàsì ju ẹ lọ mo mọ kẹ́mísì ju ẹ lọ so wọ́n jọ ṣe competition bá láìpẹ́ ṣùgbọ́n táwọn méjì lè gbé owó kalẹ̀ tí kí tó wá ṣe pé mi mo dìfíìtì ẹ̀ ní kò gbé kúyí kókó gbogbo ẹ̀ tó wá ṣe pé wọ́n lo dìfíìtì mi tó ẹ pé mo dìfíìtì ẹ̀ kí n kó gbogbo ẹ̀ tó ẹ pé wọ́n lo dìfíìtì mi kókó gbogbo ẹ̀ wọn lè ṣe léyìí. hátà ṣe kìí sáyẹn ṣe yàn àlè rahmatullah tí wọ́n gbà pé àti àwọn afáàmì sẹ́ńgbà wípé exception ló jẹ́ so wọn extend díẹ̀ débi nǹkan tí ó fi ń ṣe wọn extend díẹ̀ níbẹ̀ ibi tí wọ́n bá mọ́ òun náà ní tó ní ṣe pẹ̀lú nǹkan ẹ̀sìn àbí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn bí ṣékùn náà ní ibi alẹ́ rahmatullah bí àwọn ṣe fi kún so ní ti káwọn yàn láwọn àwọn ń gbá bọ́ọ̀lù àbí àwọn sáré àbí àwọn ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí wọ́n gbà wípé wọn lè gbé bẹ́ẹ̀tì kalẹ̀ lórí irú nǹkan báyìí láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tó bá ṣe yí pé a rí èèyàn kan tí òun fẹ́ volunteer òun bá wọn ṣe contest ní tiẹ̀ òun ló gbówó kalẹ̀ pẹ́ni tí ó bá ń rìn òun fún ní nǹkan báyìí bí àwọn lọ́balọ́ba mi ṣe máa ń ṣe àbí àwọn olówó mi ó gbé owó kalẹ̀ wọn ma wọn ṣe contest ṣùgbọ́n ní káwọn èèyàn fún wọn compete bí a bí mathematics ni àbí níbi ìkankan ẹni tó bá fi lè beat the other person òun ó fún wọn ní nǹkan báyìí so eléyìí ní yìí tó tẹ́wọ̀n kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú níbi eléyìí ṣùgbọ́n náà bá ṣe é pẹ̀lú owó àyẹ́kẹ́lẹ́ tọ́jọ́ pé kí wọ́n á fún wọn ní gíftì kún àtòlé yìí ní tó tẹ̀wọ̀n náà kò sí nǹkan tí oburú bẹ́ẹ̀ kò sí nǹkan tí oburú bẹ́ẹ̀ sórí eléyìí sí àwọn Quran competition tó máa ń ṣe àbáwọn competition nípa àwọn nǹkan míì náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó máa gbé kalẹ̀ tí abáníká wo ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáà dúró lórí tó bá ṣe wí pé àwọn tí wọ́n jẹ́ participant ni wọ́n á gbówó kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì bá wọlé torí pé súra tẹ́tẹ́ ló gbé wá ṣùgbọ́n tá a bá ní káwọ nǹkan tí ṣe tẹ́lẹ̀ ìbò tèmi ààrẹ rahmatullah tí àwọn sọ àwọn tí bọ́ abẹ́ jihad torí pé ìmẹ̀sìn ni àwọn lè gbá wọlé torí tó ní ṣe pẹ̀lú ìmẹ̀sìn ni so wọ́n ti bọ́bẹ̀ abẹ́ hadithi làǹtọ́bàkọ̀ ìlà fèkófin àwọn nọ́tìn àwọn ààfin ẹ̀ lè gbé bẹ́ẹ̀ ti kalẹ̀ àti tó wá ní ṣe pẹ̀lú kófò rankumi ìyẹn camel raid àwọn nọ́tìn àbí shooting àwọn ààfin àbí ostrich tó bá ní ṣe pẹ̀lú eléyìí so àwọn ọgbà àwọn kẹrin tí ó dó fún jihad weapons ìlú physical weapons èyí tó ní í ṣe pẹ̀lú jihad ẹ̀sìn náà so yẹ kó lè lọ but lọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kò ní lọ ṣùgbọ́n àwọn kòránì competition ẹni tó bá ṣe pé èèyàn kan ló máa gbé owó kalẹ̀ tó bá ṣe pé èèyàn kan ni ó gbowó kalẹ̀ pé òun fẹ́ fún ẹni tó bá fi lè gbé kíní so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò ní ní problem pẹ̀lú ẹni wọn ní problem problem tó bá ṣe yí pé ó fi àwọn kan sanwó àwọn kan ò sanwó àwọn tó ń sanwó yẹ kákan wọn fún muhalil so eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà kò ní lọ torí pé àwọn sì rẹ̀ tíríkì nǹkan yẹn sí bí nǹkan ìjà kí aṣọ tó jẹ́ físíkù so lọ́dọ̀ ṣe ń sẹ́gun tèmi àlè rahmatullah ó ti sìn àwọn tí ẹ sọ pé kò ní ìdí almuhallim ló gbọ́dọ̀ pé nǹkan yẹn ní ẹ̀sìn òun tí ó ń sọpọ́tì òun tí ó ń sọpọ́tì so bí àárín ọ̀sìn lẹ́yìn náà irú àwọn oríṣiríṣi nǹkan mi tọmọ dé kalẹ̀ mathematics nǹkan kàmọ́ra wọn so eléyìí so àtọ́bá ti pé èèyàn kan ló fẹ́ gbé owó kalẹ̀ bá láìpẹ́ wọ́n tó yẹ kókè àárín ara wọn ni wọ́n ti gbó kalẹ̀ so eléyìí tẹ́tẹ́ ló bá wá so ní gbogbo àwọn nǹkan míì tó ṣe kí wọ́n gbé àwọn ọgbọ́ kalẹ̀ wọ́n lè ní kó call in láti lè fi jẹ ẹ̀kú owó tó fi ń call in nìyẹn ara kó ń ta tẹ́tẹ́ náà ni so kìnnì kan who wants to be a millionaire gbogbo àwọn ẹni abẹ tẹ́tẹ́ síta òun ni wá so òun kọ́ ni mi ò ṣe kíní kankan kódà tó fi pé ten kọ́bọ̀ òun ní tẹ́ fi participate mi so abẹ́ tẹ́tẹ́ olùgbòrú nǹkan bẹ́ẹ̀ wá ní so agbọ́dọ̀ jìnà sí so sheikh islam tèmi alayhi rahmatullah so àwọn kan gba tó bá ní ṣe pẹ̀lú nǹkan ìtẹ́ ẹ̀sìn wọ́n gba wọlé so so wọ́n ní pé àwọn méjèèjì kọmátì lè gbé nǹkan kalẹ̀ wà ìdá ákàràjá kí àwọn méjì bá fi lè gbé kalẹ̀ tán mú jáde ṣe àmì kankan já alábìn náà wọn mọ̀hálílán wọ́n ní wọ́n gbọ́rọ̀ gbé mọ̀hálílù kalẹ̀ ẹni tó ń náwó kọ̀ǹtẹ́sì wọ̀tún wọn ò ní sanwó ń tiẹ̀ yàkùdù dhalika mọ̀hálílù ẹni tí ó wọlé tóun náà kọ́ńtẹ́ẹ̀tì tí ó gbowó kalẹ̀ tó wá ṣe kóun ní ó gbawájú yóò gbowó tí àwọn yòókù kó kalẹ̀ wáyé sábàkọ́ ọ̀gá irúgbó tó bá ṣe pẹ́ lò míì nínú àwọn tó kó kalẹ̀ òun ni ó gbawájú làmúyàkùnrin àlẹ́ iṣẹ́ èyí tí ó gbowó kalẹ̀ yẹn òun ò ní ní láti sọ nǹkan kan torí pé iṣẹ́ tó ń fẹ́ wá ṣe òun ni láti lè legalize nǹkan fẹ́ ṣe tó gbé súra tẹ́tẹ́ wá so a ní tó tẹ̀wọ̀n onígbélé yóò correct bó ṣe gbé súra tẹ́tẹ́ wá yẹn nìyí bá a láìsí exception ló jẹ́ from the general prohibition ni pé àwọn èèyàn ta tẹ́tẹ́ hada kawli ibn musayyib eléyìí nǹkan tí ibn musayyib tí wọ́n sọ wọ́n kọ́ ọ́ la máàlìkì imam maliki sọ pé ìnáma ya jùrùs an yukhrija rajulu sabaqan wọ́n ní tó tọ́ òun ni kí èèyàn gbé sábàkù kalẹ̀ kó gbé bẹ́ẹ̀tì kalẹ̀ fàyìn sábàkù ghayruhu akhadahu tó bá ṣe pẹ́ lòmíì ni ó gba wájú rẹ̀ ẹni àṣìkí ni àmú wàyìn sábàkù huwa kana lílẹ̀ yẹ̀lí ní ẹlòmítàtà àbíké wọ́n bá ṣe pé òun ni ó gba wájú òun ò ní ṣe kíni òun ò ní gbà á òun ò ní gbà kí náà sọ èèyàn méjì wọ́n jọ ń gbé nǹkan kàlà béèyàn mẹ́ta wọ́n láwọn fẹ́ ṣe contest fẹni tó wá gbé nǹkan ó sọ wípé tó o bá fi lè ṣíwájú mi máa gbé kínní ìfún ẹ ok tí o bá ṣíwájú ẹni yẹn gbọ́ kò tẹ́ni tè so kò sí ẹni tè so tóun bá fi lè ṣíwájú ẹni yẹn so wọ́n ní wọ́n sábàkọ̀ wúwa kánà lílẹ̀ rí yẹ̀dí ìhìnlẹ̀ lùtàtà rí tè sèyí tó wọ́n fi gbà nǹkan yẹn ẹni tó bá jẹ́ next person sí tí ó gbé second òun ni àgbà nǹkan wọ́n ń lam yakun ghairu ja'ili sabti wa akhar tó bá ṣe pé ẹni tó gbé nǹkan kalẹ̀ àti ẹlòmíì فطبق جائل الصدق أكله من حضر ذلك so tó bá ṣe ike ẹni tí ó gbé kíní kalẹ̀ òun ni ó bí ti ẹni kejì so ẹni tí òun attend òun ni ó ṣe kí òun ni yóò gba nǹkan yẹn so lọ́dọ̀ imaamu malik alayhi rahmatullah wọ́n gbà wọlé káníyàn méjì gbé ìkàkalẹ̀ ní so káníyàn méjì gbé ìkàkalẹ̀ kan fẹ́ ṣe a contest bí èèyàn kan nú wọn ó gbé nǹkan kalẹ̀ ẹnì kejì ó gbé kalẹ̀ so wọn àgbà yẹn náà wọlé so bó tiẹ̀ jẹ́ pé ìyẹn ó sì lọ tàbí ìyẹn méjì wọ́n fẹ́ kọ́ńtẹ́ǹtì èèyàn kan ló gbé nǹkan kalẹ̀ ẹnì kejì òun ò gbé nǹkan kalẹ̀ ṣùgbọ́n tí ìyẹn bá fi lè bí tiẹ̀ yóò gba nǹkan ti tiẹ̀ tí ó wáyé pé òun ló bí ti ẹnìyẹn so kò sí ìkankan lórí ẹ̀ sọ àwọn sọ wípé yóò fún ẹlòmí yóò fún ẹlòmí ṣùgbọ́n ní ṣókí kò sí nǹkan tó burú níbi pé tó bá ní ṣe pẹ̀lú nǹkan jẹ ẹ̀sìn tí wọ́n bá ṣe competition àbí contest ń bẹ́ wọ́n lè gbé bẹ́ẹ̀tì kalẹ̀ ẹni tí ó bá dẹ̀ borí yóò jẹ́ ní tó ṣe pé yóò gbé nǹkan yẹn so wọn nídìí láti fi ẹni tí a pè ní muhallil wọn nídìí láti fi ti kó lè fi jẹ́ halali so exception nìyẹn ló jẹ́ nínú tẹ́tẹ́ ìpàtẹ́tẹ́ tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó ṣe léwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní tí àwọn èèyàn kó sí àwọn nǹkan tí agbọ̀dọ̀ avoid ni wọ́n sọ àti rí báwọn àfáàṣe sọ in tí ó kì ń ṣe ọrù ẹ̀sìn tí ó kì ń ṣọ́rù ẹ̀sìn so nínú àwọn kìíní spọ́ọ̀tì táwọn èèyàn máa ń ṣe football ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí betting lórí rẹ̀ nǹkan tó jẹ́ haramu ni betting lórí ẹ̀ nǹkan tó jẹ́ haramu ni irú nǹkan báyìí so tébù tẹ́nísì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lúdò ni haramu ni gbogbo àwọn nǹkan wọ̀nyí so bagamon haramu ni gbogbo àwọn ilé chess haramu ni gbogbo ẹ̀ ohun kí a mọ́ ṣe kí ni kí a mọ́ gbé bẹ́ẹ̀ ti kalẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí haramu náà ṣì ní àwọn ibi chẹ́ẹ̀tì kẹsàn-án gẹ́gẹ́ bí láti mú wa ní ọ̀sẹ̀ tó kọjá anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ń láìba bìnàbí ṣe ọ̀ka anamọ sọ́bàbọ̀ àyàdàwó fi láàrin ìdíru ọ̀dà ẹni ní ṣe ànábì sallallahu alaihi wasallam onígbà tó ti ọwọ́ rẹ̀ bọnú ẹ̀rìn ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ bí ìgbà tó fẹ́ jẹ́ so bí kéèsì ẹ̀yìn ẹ̀ṣìrí nìyẹn sọ̀kálà ń ta lúdó àtàṣẹ́ gbogbo àwọn nǹkan tí ó lè distraction kúrò ní ìrántí ọlọ́mọ àwọn nǹkan yẹn lè play for long tó ṣe pé ìròyìn rántí ọlọ́mọ ọba subhanahu wa ta'ala èyí ò ní rántí wọn àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ haram particularly àwọn nǹkan tí ẹ̀sìn dárúkọ èèyàn fowó ta ní ó kò fowó ta ẹni tí ó ń ta lúdò so ẹni yẹn haram ò ní tó ń ṣe tó bá tún wá gbé bẹ́ẹ̀tì lé lórí ó tún jẹ́ kí ni ó tún wà mọ́ empathy chess aṣọ fún wa ẹgbẹ́ ti chess ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ agbágbé ìdájọ́ kan náà ní oúnjẹ fún contrary sí nǹkan tí àwọn ṣàbẹ̀yẹ àti wọ́n sọ àti lára àwọn afọ àtọ́jẹ́ contemporary scholar ti fi ṣe kàlàbá ní alẹ́ rahmatullah ṣùgbọ́n tó tẹ̀wọ̀n òun náà ni pé àti chess àti ludo nǹkan kan náà àti gbogbo àwọn nǹkan tí nínú àwọn nǹkan tó ṣe pé èèyàn lè dídí ara ẹ̀ pẹ̀lú tí òfin ní rántí ìjọsìn ọlọ́run ọba tí òfin ní rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala so gbogbo àwọn di games nǹkan kàmárà wọn yẹn ètí ẹ̀ gbọ́dọ̀ avoid ní àwọn nǹkan wọ̀nyí so ìyẹn bẹ́ẹ̀tì yóò bẹ́ẹ̀tì so tí ẹ bá bẹ́ẹ̀tì lórí wọn ó tún fi burú sí i ó tún fi burú sí i so tí yóò bá bẹ́ẹ̀tì tí yẹn gbọ́dọ̀ jìnnà sí torí pé ara mẹ́tìrù náà yóò fọ́ọ̀lù sí mẹ́tìrù láàwé ònìkan tó lè mú yẹn kúrò tó lè kúrò yẹn kúrò bí ìrántí ọlọ́mọba gẹ́gẹ́ bí imamu malik alayhi rahmatullah bí wọ́n ṣe ṣe ní àlàyé so gbogbo àwọn ẹyin tí wọ́n máa sọ ipé káwá participate ń bẹ́ níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rédíò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn nǹkan ní níbi àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tẹ́tẹ́ ni tí wọ́n bá ti ní àásan owó kan òtítòtò tẹ́tẹ́ wọ́n lè sọ fún wa ń gbà ní àwọn network provider glo ní mtn ní wọ́n lè ní ṣe kinní kan òtítàndì chance àti wọ́n ní ilé ṣùgbọ́n àwọn ajá bí hundred naira ń yowó ẹ̀ hundred naira yẹn bó ṣe kéré tó tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni so a gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n ní àrùn ní láti àrùjá yìí kan bí owó ẹ̀ ṣùgbọ́n táwọn bá ti já ó túmọ̀ sí pé ọ̀pọ̀lifáì fún àtijẹ́ kankan so gbogbo eléyìí ọ̀nà tẹ́tẹ́ tá a gbọ́dọ̀ jìnà sí àwọn ọ̀yẹn so kọ́lọ́rọ̀ subhanahu wa ta'ala kìí واجمعنا وأكشف لنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you pé ọba tó kọ wọlé náà ẹ̀kọ́ ọ̀pọ̀ wọlé lórí tó bá tó dé ọ̀pọ̀ lórí tó yọ láti ní náà ọ̀pọ̀ bá tó àbúrò àwọn ọmọ wa lẹ́sẹ̀ àbá ṣé o kò tẹ́ pa lórí gẹ̀ẹ́sì wọ́n máa já dúró yìí. ọba ọba ìfowópamọ́ ọba ìfowópamọ́ ọba ìfowópamọ́. tí àwọn sábà ṣe sọ káì wọ́n fẹ́ lẹ́ra àpò ilé ọ̀pá communication ní tó bá mi. ṣé wàá yẹ fún mi. ọ̀pá communication tó bá ń ṣe tó bá bẹ̀ tó bá bẹ̀ ló ṣe nígbà tó ṣe láti ṣe láti ṣe bí àbá àpò ìgbà tó ṣe bí àbá àpò ìgbà tó ṣe bí àbá àpò ìgbà tó ṣe bí àbá àpò àwọn ọ̀pọ̀ ọ̀pẹ̀ àwọn ọ̀pọ̀ ìgbà àpapọ̀ ìgbà náà mi léèrè òun wípé network provider kan lápẹjú ah, àwọn tó wà ní telecommunication wọ́n lè jáwọn lẹ́gbẹ̀ẹ́ nínú àdínú airtime ẹni tí ó bá wà interested láti participate in the kan so of your program yẹn jẹ́ program tí bóyá ó bẹ́ẹ̀ tìmọ̀ àti kó bẹ́ẹ̀ tìmọ̀ ká program tó bẹ́ẹ̀ tìmọ̀ ni so tá bá já owó yẹn láti lè fi invite àwọn èèyàn wá tó fi program yẹn wọ́n níbi program yẹn àti end of the day wọ́n á fún àwọn tí wọ́n bá dégbò lókè wọ́n á fún wọn ní ráyè so ṣé tẹ́tẹ́ ni àbí kò ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́ tó clear tó ti invitation sí program kí ni nǹkan tí wọ́n invite wọn fún. ẹ kí ni nǹkan tí wọ́n invite wọn fún. jẹ́ owó tí wọ́n gbà lọ́wọ́ wọn yẹn owó yẹn náà ni èyí tí wọ́n fẹ́ fi fún wọn ní nǹkan tó máa fún wọn ṣé tàbá wo hundred naira hundred naira hundred naira tí èèyàn one million bá fi lè dá hundred naira tán bá fi lè dá kàwòye owó bí hundred million naira nìyẹn hundred million naira at the end of the day mi wọ́n fún ẹnìyẹn ní nǹkan ten million àwọn fún ní nǹkan twenty million kálẹ̀ ẹni tó gbé first wọn fún ten million ẹni tó so gbogbo mílíọ̀n tó ṣẹ́kù àpò iléeṣẹ́ ló ń so ẹni tó náà fi 100 naira kalẹ̀ tí ó padà wá jẹ 10 million tẹ́tẹ́ ni òun náà dẹ̀ lọ síbẹ̀ pẹ̀lú àníyàn tó kí ni ọlọ́run tí kò ń jẹ so tẹ́tẹ́ then ẹni tó ṣe ń gbọ́dọ̀ ń fẹ́ fún yẹn ní gift bí àwọn companies ní ṣe máa ṣe àbí àwọn supermarket ní ṣe máa ń ṣe tí wọ́n ní àwọn fẹ́ fún àwọn customers ní gift customer tẹ fẹ́ fún gift tó bá jẹ́ pé kí ni ẹni kó ra nǹkan nítorí kó lè bá gba gift yẹn ó ti di tẹ́tẹ́ ó ti di tẹ́tẹ́ tẹ́ńtẹ́ ẹ̀ bá sọ pé kó ra nǹkan nìyí ipe normal thing tán rà náà ni tí wọ́n rà normal thing bọ̀bí àwọn akọ́jú ẹ̀ gòkè àbírí ìdámọ̀ ń ṣe láyé jọ bóyá ni ọ̀bẹ̀ ṣe ṣe ní ti kóòtù tó bá ṣe tó bá fi lè rí bí ẹlífáǹtì ní lórí ọ̀nà gbé kalẹ̀ kó ní wọn afọ ní price tí ẹni tó gbé e kalẹ̀ àníyàn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé kí ni òun fẹ́ fún àwọn ènìyàn ní gift láì ní increase the price ní commodity yẹn tó bá ti lè increase the price ní commodity yẹn ó ti di pé kí ni ó gbó lọ́wọ́ àwọn tí wọ́n participate láti lè fi fún wọn ní ẹ̀bùn so ó ti di pé kí ni wọ́n contest pẹ̀lú bẹ́ẹ̀sì náà so tí price ní commodity yẹn bá rí game bó ṣe wà tẹ́lẹ̀ so yẹn ṣòwò wípé ẹ́ ó fẹ́ ṣe kí ni ó ṣe òwúgbé ó fẹ́ fún wọn ní fifteen thousand náà ó wá kó participant participant bẹ́ẹ̀ participant bí irú kan máa yẹn àníyàn sí ẹ̀ sí ẹ̀ ra kìíní yẹn tó máa ń tó jẹ́ normal price náà ló ṣì wà àníyàn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé torí òun ní nǹkan tó ń fẹ́ rà òun ṣe pé torí o fẹ́ wí ní faraayé tó wá ṣe pé òun lọ rà nítorí ó fẹ́ wí ní price ó ti ta tẹ́tẹ́ orùkóyé sọ ọmọ wo ní áńgọ̀ ẹni tó gbé price kalẹ̀ òun ò gbọ́dọ̀ kó fún ọjà àmọ́ àtúnwò wo ní áńgọ̀ ẹni tó ṣe ikú náà fẹ́ jẹ ẹ̀bùn kò gbọ́dọ̀ jẹ́ pé tó ikú fẹ́ jẹ ẹ̀bùn ló fi ra nǹkan yẹn ó gbọ́dọ̀ yẹ kó bó ṣe máa ń ra nǹkan ordinary náà ní any time náà ló fi ra sọlọ́ǹkan ní kíni kí ó coincide pẹ̀lú pé ó jẹ ṣùgbọ́n ti kí n sọ mo fẹ́ lọ ra kírètì coca-cola àti mo fẹ́ ra bí mẹ́wàá ibi mo máa fi ṣí kí ni àwọn ìlérí ìlérí ẹ̀nù ó ṣe é ṣe kí n rí nǹkan tí máa fi jẹ so àníyàn tẹ́tẹ́ òun ni èmi náà ló wọlé wọn so ó máa jẹ́ haram situation tó wọ́n lọ́ra ẹ̀ ìlà wọn bá ti fẹ́ wọn fún wọn ní fún kò èyí wọn àwọn bí amúgbó bí airline àbí kankan ṣe ṣe pé wọn náà fún ẹ̀wọ̀n àwọn pọ́ìntì ń gbà ní ìlọrin bóyá ẹ̀kọ́nọ́mì òun ni ẹ̀ṣinmi lẹ́ patronize wọn fún bí a tẹ́ bá travel fún ní àtìkò báyìí so wọ́n lè fún ní àwọn pọ́ìntì kan tó lè kó bí ẹ̀ṣin padà lò wọ́n lè fi upgrade yìí sí bóyá business class nígbà tí abẹ́lé ti ra nǹkan gbogbo àwọn duty free kí ni wọ́n nǹkan kàmọ́ra wọn fún yìí náà tí ó bá ti fi ń ṣe pé àníyàn nǹkan ẹ̀yẹn ipe náà fẹ́ gẹ́ẹ̀tì nǹkan ẹ̀yẹn ní téèyàn náà ń lé ẹ̀mẹ́ tí ó rẹ̀ ti ṣe wípé àwọn náà wọ́n ní increase the price di nǹkan òfin pẹ̀lú owó bẹ́ẹ̀. so kéèsì wípé bóyá wọ́n á gbé kámẹ́rà kalẹ̀ tí wọ́n máa yẹ àwọn oṣù àkéèsì ọ̀kan yẹn so ìyẹn àá ti tẹ̀ separately ṣùgbọ́n ó ti kan ẹgbẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ ṣé tẹ́tẹ́ ni kò ṣe tẹ́tẹ́ tó bá ṣe pé àwọn náà increase the price nìkan yẹn bẹ́ẹ̀ lẹ́ni tí ó fẹ́ patriote ń bẹ́ kò ṣe àníyàn pé kó lè ba get to point lómi lómi ṣe àwọn nǹkan rẹ̀ tó ọláwà yìí. Thank na ìbéèrè tí àwọn mọ́ọ̀sì kan wà tó ṣe pé wọ́n ti pẹ́ẹ̀kì tí ó yá ẹmára nǹkan lọ́dọ̀ àwọn tó bá tóbi 100,000 ẹ̀kọ́ ìfáyì láti jẹ nǹkan so the same thing tààtọ̀ náà ló wà pépé kù sí ká ní ẹ̀yàn wọ́n jẹ́ pé torí pé ẹgbẹ́ dúínì owó lọ́dọ̀ ọmọ òun lẹ́bí ń ra lọ́dọ̀ ọmọ yìí ṣùgbọ́n tí wọ́n bá ra nǹkan tó bá tó yẹ yẹn tó tí wọ́n fún yàn bá láìpù káwọn ọ̀rẹ́ máa ti ní ìgbọ́n máa fi owó fún owó ọjà nítorí wípé ọbẹ̀ fún àwọn ènìyàn báyìí so kó ṣe yí pé nǹkan yẹn ni ó wá láti wọn gan láti fi appreciate ẹ̀sùn bá bá wọn rajà ẹgbẹ́ rẹ̀ fẹ́ rajà náà kó náà mọ́ ní lẹ́nu pé òun fẹ́ win price òun kí òun náà ń rájà lọ́wọ́ ìjọ ìjọ ìpara rẹ̀. Thank you. so ẹni tí ó ń tajà ó lè tajà rẹ̀ lẹ́yìnlá iye tí ó ń ta òfin tẹ̀lé burú bẹ́ẹ̀ so tọ́wádà fún yẹn ní iná kò sí ìgbàjí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ kókó òun ni ká má pilẹ̀ tí ó pẹ̀lú ní kékeré owó yẹn bí àwọn máa yọ ń bòlù àwọn ènìyàn bá wí o but èmi tí mo fẹ́ participate káníyàn sì rí jẹ́ pé kí ni mo ní ìdí nǹkan ìyẹn òun mo fi lọ ṣe kí ni òun mo fi lọ ṣe kó ṣe pé torí pé mo fẹ́ jẹ ẹ̀bùn fẹ́ẹ̀ láti sọ fún wa èyí tí àwọn fintech tí wọ́n ń ṣe tó ṣe wípé àwọn ní àwọn cashback tẹ́ ń fún yẹn ẹ̀kọ́ tó ń rí àmọ̀ pé fintech nìyẹn the same thing náà ni pẹ̀lú àwọn conventional bank kẹ̀kẹ́ náà méjèèjì ìpìlẹ̀ dẹ̀ ni pé kò yẹ kí a máa patronize àwọn conventional bank ẹni ìpìlẹ̀ ni pé kò yẹ ká patronize wọn bọ́tọ́rí pé ààrẹ kó wa sílé nítorí àṣùgbà wa kọ́mọ́bà ṣe kí ni kọ́mọ́bà rọ́ọ̀bù wa òun ni àwọn apá àti sọ pé kí ni àtọ̀rọ̀ráàṣì tó bí kò mọ̀ àtọ̀rọ̀ráàṣì necessity ni ká lọ kówó sí fintech ká lọ kówó sí conventional man nínú àwọn fintech wá wá àwọn tí wọ́n ń sọ fún wa ike kára kalẹ̀ wọ́n máa ra nǹkan tú àwọn so kaba tí wọ́n ra nǹkan tú àwọn ni àwọn máa fún wa ní owó sí eléyìí wọ́n á ti ọ̀pọ̀lọpọ̀ láti lọ open fintech account ni sọ̀rọ̀ tí ó fi lo bóyá gtb àbí ó fi lo uba àbí nǹkan so a ó fẹ́ kó wọ́n lò kìyẹn kó ń lo tàwọn tó ṣe pé òun yá ń fà ní lọ́dọ̀ wọn ìpìlẹ̀ rẹ̀ ní kókó yẹ kéèyàn ó fi dèjì ọ̀dọ̀ wọn ẹ̀ ṣùgbọ́n ti fi nǹkan yẹn fà wá lọ́sọ̀dọ̀ tó a ní ìwọ̀n wípé kí lè mọ rí cashback mọ rí cashback tí mo bá lọ tó ilé ẹ̀ lọ patronize ẹ̀ ṣe pé ìpìlẹ̀ rẹ̀ kí n patronize ẹ̀ nǹkan ìṣẹ̀lẹ̀ mi ò pé kó clear so cashback yẹn kọ́ ni issue níbi ẹ̀ràn nǹkan lọ́wọ́ àwọn ìjọ ìjọ ní bí a bí supermarket yẹn ní tẹ́wọ́ ara nǹkan bóyá ń fún yín cashback tẹ́bá ara nǹkan wọ́n fún yín cashback ìyẹn kọ́ ní ṣù tí ò bá ti kí ń ṣe wípé wọ́n ń fi owó kún nǹkan yẹn owó tó ń fún yín wọ́n ń yọ lára yín kò ní ìyẹn lọ tabaníkàwó sáìdì ti fún wọn haramu nǹkan tó wọ́n mọ̀ kó o lè fún yẹn wọ́n fún yẹn ṣùgbọ́n bó ló fún ní nǹkan kó wọn yọ lára yín kò ní nǹkan tó rọrùn jù mo bá ní kò sí problem tí má gba nǹkan yẹn tí ó bá ti di ṣe pé àníyàn wípé kán lè mọ fún mi kán lè fún mi ní olèmí náà bí lọ́n patronize wọn ni mo ní ìdíẹ̀ mo ní ìdí nǹkan tí mo lọ́ra yẹn òun ni mo fi ń rà so cashback tán bá fún mi no problem ṣùgbọ́n mo ṣe pé cashback yẹn ní báńkì sẹ́pẹ̀rán fintech yẹn àwọn ni màá so ìyẹn ni ó ti ní iṣu nínú ọlọ́wà yìí. ọ̀rọ̀. Thank you náà máa yẹ gẹ́gẹ́ bí ìbéèrè ìbàdẹ̀ tí ọ̀rọ̀ lórí tẹ́lẹ̀ àwọn èèyàn fẹ́ ṣe competition nípa ọ̀rọ̀ football tí ò bá sówó ń bẹ̀ wọ́n gbé owó kalẹ̀ a ní kò sí nǹkan tó burú bẹ̀ tí àwọn clubs tó máa ń pàṣẹ tó máa gbé owó kalẹ̀ tẹ́tẹ́ ni kò sí nínú àwọn nǹkan ìjà tí Ànábì sallallahu alaihi wasallam tí ó yọ̀ǹda fún wa so ìgbówó kalẹ̀ tí abala ń play football abala ń play table tennis àbí basketball là ń gbá ni tí àwọn participants àbí the participating clubs tó máa fi lè gbé owó kalẹ̀ tẹ́tẹ́ ni wọ́n ta ṣùgbọ́n tó ń bára ta kan ló gbé owó kalẹ̀ tó jẹ́ nísìn ó wá ní káwọn èèyàn wọ́n fi lè bọ́lẹ̀ tó bá wí òun á fún ní nǹkan báyìí ẹni tó bá wí òun á fún ní nǹkan báyìí sòkò sí nǹkan tí òwúrú lẹ sí o ti fi ń ṣe wípé participants or participating clubs àwọn ni wọ́n gbé òun yẹn kalẹ̀ so ó wá láti ta ni ṣe lè kó sí nǹkan tí òwúrú lẹ òwúrú lọ́wọ́ àná. Yeah.

àbáwọn tí wọ́n ń gba sìmẹ́ǹtì tà tíyàn náà bá wọn ń gbà á tà lọ́dọ̀ wọn tíyàn ń bá wọn tà á sanwó ní tó bá ta iye báyìí àwọn afún iye báyìí at the end of the month àbí at the end of the year ojú ojú Islam ló ń fi wò kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so láti fi encourage mi láti ta as many as possible so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àbáàdì ọláwà Nah? Okay, okay. Agree, okay. abundant náà ìbéèrè olùgbé ẹni tó jẹ́ bí finance officer àbí accountant company tó ṣe wípé wọn a máa yáwó ìwé láti lè fi rajà àbí wọn a lè máa yáwó ìwé láti lè fi san àwọn òṣìṣẹ́ nígbà míì so ẹni tí òun bá wọn kọ gbogbo àwọn ọ̀dọ́ yẹn kalẹ̀ kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀sìn anábùwà muhammad sallallahu alaihi wasallam ó làánà ákìlẹ̀ rírà wọ́n mú kílà mú wọ́ká àti wọ̀hú wọ́ṣà ilé ẹni tó jẹ ìwà àti ẹni tí ó ń fúnyàn ní ìbàjẹ́ ẹni tó ń jẹ ìwà òní báńkì àdúgbà fún olówó tó ń yáyìn ní orí ìlú ẹni tó ń fúnyàn ní ìbàjẹ́ òun ni ẹni tí ó lọ ń yá owó lọ́dọ̀ báńkì pẹ̀lú èyí àbẹ́ni tí àbíkọ́ńtì tó ń yá owó lọ́dọ̀ báńkì pẹ̀lú èyí tó òun fún wọn ní èdè yẹn ordinary ẹni tó ń sèbù owó sí báńkì náà owó náà fọ́ọ̀lù bí abẹ́rẹ́ ṣùgbọ́n wọn àpá ìgbẹ́mtì ẹ̀ torí làlúrí so torí wípé tó wá lóun kówó sílé ọ̀ṣẹ́ lè ṣe owó yẹn ni ṣùgbọ́n fi ní pé ó fi tó bá kó sílẹ̀ kóun mọ́ gba èlé tán bá fún kóun mọ́ gba èlé tí àwọn bá fún ṣùgbọ́n wọ́n tó ń kó sílẹ̀ ẹ̀ ní báńkì ní yáwọn ẹlòmíì lówó èlé tó ìgbà tó ṣe pé wọ́n ẹ̀mí mú wọn láti láti jẹ ìwé ó ẹ̀mí wọn láti jẹ ìwé wọ́n ní ṣe pé òun yẹ owó èlé direct lọ́dọ̀ wọn yìí tán fi lè kó so òun kó sí abẹ́ bí ákìlú rìbà àmúkìlú rìbà ẹni tó ń jẹ owó yẹn tó ṣe báńkì yẹn àbí tàbí olówó tó yẹn ní owó èlé ákìlú rìbà adamsọlá sálám ó làánà bákan náà wákàtìbá ẹni tó ń kọ́ kalẹ̀ ẹni tó ń kọ owó èyí tí wọ́n yá tó ń kọ́ kalẹ̀ káàtìbù ṣáàdé ẹni tó náà jẹ́ ìdí so anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó láàánú àwọn mẹ́rin tó jẹ́ pé lára aṣẹ́ tó lé jù ọlọ́nkú ṣàánú wa oníṣẹ́ àkántáǹtì oníṣẹ́ àkántáǹtì tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tán ní kọ́mpínì náà máa ń yá owó èyí ẹni tí ó rẹ̀ kọ́ náà ni àkáńtáǹtì náà ni ó kọ́ kalẹ̀ so gbogbo àwọn owó èlé tí wọ́n yá yóò kọ́ kalẹ̀ kọ́mpínì tó yá yàn lówó èlé òun náà yóò kọ́ owó ẹ̀ kalẹ̀ yìí tó kọlọ̀bà kó kò ṣàánú wa tó iṣẹ́ lára iṣẹ́ tó lè jù táwọn èèyàn rẹ̀ kì ní wó òṣìṣẹ́ àtàtàntì so iṣẹ́ yẹn kó tí pé yàn kọ ìpàkalẹ̀ tó kọ́lọ́mbà kí ó ṣàánú wa ọlọ́wà rẹ̀. Náà. Náà àwọn Ah, club kan fẹ́ play bọ́ọ̀lù sọ́wọ́n náà máa ra fọ́ọ̀mù wọn san owó kan ṣé tẹ́tẹ́ ni yàrá ìyá tẹ́tẹ́ ni kò sí tó jẹ́ kó ra fọ́ọ̀mù wọn ra fọ́ọ̀mù kan tẹ́tẹ́ ni. ẹ á ti sọ̀rọ̀ nípa tuntun yẹn Quranic competition wọ́n wá ní pé ọmọ àgbà fọ́ọ̀mù lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àbá àtẹ́lẹ̀ ṣùgbọ́n ibùn tèmi àrẹ rahmatullah àwọn gbé tí a bẹ wípé bí ọfà ẹṣin ẹ̀rànkúnmí mọ́ṣe jẹ́ nǹkan jihadi ní kákọ́ ìmọ̀ al-Qur'an ìmọ̀ hadith kákọ́ píìtì láàrin ara pẹ̀lú ẹ̀ ló fọ́ọ̀lù síbi jihadi náà so àwọn ṣe kìí àtúnyẹ lórí ẹ̀yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ gbogbo àwọn fúbọ́ọ̀lù àbí mathematics chemistry eh, ìyẹn ẹ̀rù wọn kò lórí pé gbogbo yẹn ni ẹ̀rí ìgbéwó kalẹ̀ lórí yẹn ṣùgbọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn dẹ́nu ìbéèrè táwọn kan máa ń ṣe lórí tẹlifíṣàn nínú Ramadan wọn ní káwọn ọmọ kò wọlé ẹ̀hán lè máa béèrè pé báyìí wọ́n mú àdúgbò báyìí ìyẹn kò sí abẹ́ irú ọ̀rọ̀ ìlú ti gbà nígbà àwọn ìbéèrè tí òun ló ló pọ̀ jù ní àwọn ìbéèrè tí wọ́n béèrè bẹ́ẹ̀ tó wọ́n láwà rẹ̀. Thank you. náà wọ́n ní kí ni ìdájọ́ àwọn tó ṣe wípé wọ́n ń lo àwọn bí chemical àbọ́ṣẹ láti ibi ìdáàbò àwọn nǹkan tó wà edible àwọn oúnjẹ bóyá bí ẹ̀wà ní rice ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n á fi àwọn chemical tó ṣe wípé ó jẹ́ nǹkan tó léwu fún ara wọ́n á ṣe láti lè fi dùbàbò àwọn ọ̀gá àbí láti ṣe kán pọ̀ sí nítorí pé epo pupa níbi wọ́n á dà àwọn pẹ̀sẹ̀ wọn sóra tí quantity á lè ṣe á lè pọ̀ wọ́n á lè mẹ́kì uh, enough uh, uh, a lot of profit so kí ni ìdájọ́ ẹ̀ lówó ìdájọ́ ẹ̀ ti clear lórí rẹ̀ àkọ́kọ́ ni pé anábìsọ̀lá sáná ní mọ̀gáṣá pẹ̀lú ìsàmìlẹ̀ ẹni tí ó bá fi lè ṣe jàǹbá kò ṣara wa tó yíò gbọ́dọ̀ tó ń kó fẹ́ lókè lọ́tọ̀ profit ní kò máa ṣe jàǹbá fún àwọn èèyàn so kóra kó ṣe pé nǹkan tí èèyàn fi ń ti kò ń ṣe nǹkan tí ó lè fàyà lára lápẹjú èyí ẹni tó ṣe pé ó ń dami sí ní wàrà láti pé kí ni kí wọ́n títí ẹ̀ lépọ̀ omi yẹn ò ní ìpalára fún àwọn èèyàn tí wọ́n bá mú tán bá mú ṣùgbọ́n ó ti tán àwọn èèyàn pẹ̀lú nǹkan ó ṣe yẹn ni so haram nǹkan tó ṣe yẹn a gbọ́dọ̀ máa parọ́ fún àwọn èèyàn nítorí pé afẹ́tajà so kánà àti sọ wípé ìtẹ́lò ní àdìmọ́ nǹkan nítorí kó fẹ́ mẹ́kì a lot of money nǹkan tó tún máa kó bára ni so tó wá ṣe pé nǹkan rìn á dáàrẹ̀ sí àwọn èèyàn lára so ìdájọ́ ẹni tí ó ń ṣe nǹkan tí ó kó bá àwọn èèyàn náà ló lọ́pọ̀ tó wá ṣe pé nǹkan tí ó pa àwọn èèyàn ní nǹkan tán àdìmọ́ ìdájọ́ ẹni tí ó ń pààyàn náà ni ó ń bẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀ níbi nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n kọ́lọ̀ wa kí ó ṣàánú wa àwùjọ ti bàjẹ́ lónìí so débi say everybody ló ń wọ́nà bó wọn ṣáàṣì make profit kẹ́tù sọ pé ẹgbẹ́ rí nǹkan ní sẹ́mọ̀ pé kíní yìí o original ó ṣe kíní ló sọ wọ́n kẹ́tù lẹ́gbẹ́ rí nǹkan tí ó jẹ́ original ó sọ wọ́n so àti kí àwọn èèyàn try láti máa adulterate àwọn nǹkan láti máa bà àwọn nǹkan wọn jẹ́ so fẹ́ produce a large quantity nípa nǹkan yẹn so láwọn nǹkan tó ṣe é gbé ordinarily nǹkan ò bàjẹ́ tó bá ìtẹ́lẹ̀ sọ́kan yóò lè balẹ̀ lórí àwọn nǹkan tí àwọn èèyàn ṣe ní káwò ẹyin làwọn èèyàn rà jẹ ọ̀nà míì tí wọ́n fi ń produce ẹyin tí wọ́n ń tà fáwọn yẹn ọlọ́ọ̀bá nìkan ló mọ àwọn nǹkan nǹkan tí wọ́n fún àwọn adìẹ tó yí ẹyin yẹn adìẹ nìyẹn ló ń fẹ́ jẹ adìẹ tó ṣe yí pé wọ́n ti fún ní àwọn abẹ́rẹ́ láàrin bí oṣù kan tí wọ́n ti tóbi wáyé tó ṣe pé ìjẹkújẹ lè yẹn jẹ màálù lẹ́yìn ìyẹn fẹ́ jẹran màálù ó ti ní àwọn abẹ́rẹ́ burúkú tán ti fún tí màálù ó ti tóbi wáyì ẹ́ ó fẹ́ jẹ rànkúmí ó fẹ́ jẹ àpò tó o ní nǹkan tó ṣe pé àwọn èèyàn tí ẹ lè tí ọkàn balẹ̀ pé tẹ bá lẹ̀ jẹ wàá mo jẹ nǹkan tó dáa ní tó bá sọ pé ó fọkàn balẹ̀ lé lórí adìẹ yìí wọn ló dáa kéèyàn máa jẹ chicken ẹ máa jẹ yìí máa jẹ kìnnì kankan kò ẹni ò balẹ̀ lórí pé tó ń jẹ yìí sí kò ń ṣe nǹkan tó ṣe wípé wọn àti ìfún ní kùkùkùkù bẹ́ẹ̀ púpọ̀ kí bí àwọn ewé náà dì sí wọn fẹ́ gbin ewédú lásán ó láwọn nǹkan ní ìfowó dà sílẹ̀ tó ṣe wípé kí wọ́n ṣàfihàn rí kí kán lè rérè tó pọ̀ so ó ti wá di àrùn gbogbo èèyàn àfẹnitọ́lọ́ bá ṣàánú lókun bó o ṣàmùṣe fẹ́ rérè bó o mọ̀ṣe fẹ́ rérè àwa ní kí ni àrùn pọ̀ láwùjọ bóyá ló ṣe ní pọ̀ torí pé lẹ́yìn tí ó fẹ́ rírè ó fẹ́ jẹ èrè àjẹpajúdé kò kọ̀ láti fi nǹkan tí ó ṣàkóbá fáwọn èèyàn kó ṣàtìlẹ́gbẹ̀ owó rẹ̀ ṣùgbọ́n èyí tó tún wá ń ba nínú jẹ́ jù òní pé tẹwà wá wò ní tó produce large quantity ẹwà rí fáwọn nǹkan yẹn ni wọ́n expire mọ́ lé náà wọ́n expire mọ́ kíkí sí orí gbá so wọn tún wọn ní dìkítà wọn á tún ta àwọn nǹkan tó ti expire yẹn wọn á tún ta fáwọn èèyàn ìdí ìrànkan débàbùkà ara nǹkan tó expire púpọ̀ ó túmọ̀ sí pé quantity tó ń produce ó ju táwọn èèyàn ní jùlọ ó ju táwọn èèyàn ní jùlọ òun ló fi jẹ́ ká mọ ara nǹkan tó expire ni ṣùgbọ́n tí wọ́n pé kí ni ìtàwọn ní jùlọ wọ́n yìí wọn ní máìlì pé kán máa ṣáàmọ́ produce wọn produce lọ tó wọ́n yẹ pé nǹkan produce ni ojú táwọn èèyàn ní jù tẹ́ wọ́n produce nǹkan tó jẹ́ quality tẹ́ ẹ bá ṣe kí ni tẹ́ wáyàn kúnra ó ṣe é ṣe kẹ́ ẹ sì lè produce dìde táwọn èèyàn ní jù èyí tẹ́ ẹ máa fi produce nǹkan tó ṣe wípé ó ti wà adulterated ní tó ti yí tó tó fi fi nǹkan kí nǹkan sí so wọn àtúnwá ní máìlì láti ta àwọn nǹkan yẹn fáwọn èèyàn lè ẹ̀ẹ́lẹ̀ gbé supermarket kan tí ọkàn yín lẹ tọkàn yín tó lóun balẹ̀ ńlẹ̀ àwọn náà ò ní rántí kó àwọn nǹkan mi kúrò lórí gbani ó rẹ̀ ti ẹ̀fáyà kan bẹ́ẹ̀ ẹ̀ẹ́ rà á yóò wá di wàhálà ẹ̀ padà wá rí pé nǹkan tí ẹ ti ra yìí kí n tó ti ẹ̀fáyà ni tẹ̀bá tí wọ́n mú lọ sọ́dọ̀ wọn padà ní wọ́n tún lè mọ wá mọ ẹjọ́ kan kan kan mọ́ra wọn rò ní so kó ṣàánú wa so ẹ̀ka kama rántí ọ̀rọ̀ àmẹ́sọ̀lá àtọ́lá mọ̀ ngáṣá pẹ̀lú ìtọ́lẹ́gbà ẹni tí ó bá ṣe jàmbá fáwọn èèyàn kò ń ṣara wa bákan kama rántí ọ̀rọ̀ ànẹ́gbẹ̀wá muhammad sọlọ́lá àtọ́lá ẹni tí ó bá fi lè pààyàn àbọ̀rọ̀ ọlọ́wọ́n bá náà nípa ẹni tó bá pààyàn kama rántí everybody tún sáìdì ti ẹ̀ ṣe káwo báwo ló ṣe rí ṣùgbọ́n tí nígbà lóko máa ń try kọ́lọ̀mọ̀bà kò sí nǹkan ti bàjẹ́ gan ẹfẹ́ kọ́lé àwọn èèyàn ṣe ní sọ̀tándáàdì ẹfẹ́ ṣe ilé lẹ́kùn ọgbọ́ àwọn nǹkan láti kú ṣàwọn owó ṣá so kọ́lọ̀mọ̀bà kò ṣàkọwà so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha